لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إني أخاف عليكم عذاب يوم عظيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره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 وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته أفيقوا فولون وبا ọba tí ó dá ìmí wá sí di ọjọ́ tòní tó sì tó fún wa si di ojo toni to àǹfààní àti lè tó padà kójọpọ̀ nínú masláṣí alápọ̀lẹ̀ láti tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ wa nù tíra ọlọ́ọ̀bọ̀ balẹ̀kíọlá alkùnrání alápọ̀lẹ̀ lẹ́tí a wà nínú suratul araf ọ̀rọ̀ ọlọ́ọ̀bá tí wọ́n káfọ̀ ọ̀rọ̀ tó ní لقد أرسلنا نوحا إلى قومه tó parí àyà ọlọ́bọ̀bọ̀ àlejò ọlá ní dájúdájú àrán àti rán ànábìnú aláìsàlátù wasalam sí àwọn àjọ rẹ̀ ànábìnú aláìsàlátù wasalam ọ̀nà ni òjíṣẹ́ àkọ́kọ́ tọ́lọ́run ọba rán sí ọmọ èdè ènìyàn pé kọ́lọ̀ jí sí ọlọ́run ọba fún wọn. abdullahi bin abbas rọ́dí allahu ta'ala anhu ó ní láàrin annabi adam aleyhisalatu wassalam àti annabi nuh asharatu kurun ni ìyẹn ni pé ẹgbẹ̀rún ọdún níbẹ̀ láàrin annabi nuhu àti annabi adam aleyhisalatu wassalam ní gbogbo ọdún yìí pátá ọmọ ẹ̀dẹ́ ni ẹ̀sìn kan náà wọ́n ń se ọlọ́ọ̀bá nìkan náà wọ́n ń jọ sí fún ìsìláàmù nìkan wọ́n ń se kọ̀sẹ́ ń sin nǹkan mí ìyàtọ̀ sọ́lọ̀ lọ́lọ́ọ̀bá fi sọ pé kánà náà sọ fún bàtàn wàhídà lẹ́yìn wá àwọn èèyàn kan ṣoṣo yẹn ni pé lórí apá kan nu ọmọ ẹ̀dẹ́ ènìyàn bẹ̀rẹ̀ sí jọ́sìn fún nǹkan ní ìyàtọ̀ sọ́lọ̀ ọlọ́ba wa gbé òjíṣẹ dìde pé kọ́lọ̀ sí kí ni o kọ́lọ̀ ṣe wá sí fún wọn kí wọn padà sórí sísin lọ́ọ̀bù ọ̀kan ṣoṣo. ẹgbàwọ́rọ̀ wa lórí pé èyí tó ṣe sábàbí mímọ́ jọ́sìn fèrè lórí ìyèpẹ̀ ọ̀nà ni ìtọ́sẹ̀lẹ̀ láàrin àwọn àjọ tó jẹ́ pé lẹ́yìn ọ̀rẹ̀ yìí lọ́dọ̀ bá gbé ànẹ́bìnú wù dìde láàrin wọn wọn láwọn ẹni rè kan wà àwọn márùn àwọn ẹni márààrún yìí wọ́n jáwé ẹni ọlọ́n sílọ̀n sílọ̀n ni wọ́n wọ́n dá wà ń bẹ́ẹ̀ sùwáà yàgóòtà yàgóòpà àti nasara àwọn eléyìí o kwa àwọn ẹni ọlọ́ọ̀ni náà O kwa tí wọ́n máa jọ́sìn fọlọ́n nígbà wọn wà láyé nígbà wọn fàyé lẹ̀ àwọn èèyàn wọn bẹ̀rẹ̀ sí ronú pé kí la fẹ́ ṣe táàfin ní gbàgbé àwọn ẹni rè làṣetáni wa yọ sí wọn ní àwòrán mẹ́ẹ̀dẹ́nìyàn ọlọ́wà fún wọn mọ́ràn pé íńtẹ́ẹ̀sì ni pé àwọn ẹni ọlọ́run wọ̀nyí ẹ ma wọn sáyè tọ́kọ̀ ìkíníkèjì wọn ti jọ́sìn tẹ́ bá mọ àwòrán wọn léèrè tẹ́ gbé síbi tí wọ́n ti ń yọ́ ma jẹ́ ẹrántí wọn nígbẹ̀ bá wọn ẹ̀yìn náà súnmọ́ mọ́ ẹ̀bá ti rèrè lágbàjá ní ah, ẹni ọlọ́ni ẹ̀jẹ́mi náà múra sí jọsìn àwọn ẹni tí àṣetáni bá lọ́jọ́ náà lọ́n àníyàn dáadáa àwọn ìsìn tí wọ́n se àníyàn dáadáa ẹni wọ́n fi se tí wọ́n se ìpẹ́tọ̀ òótọ́ ni tí wọ́n sọ yìí nítorí délé wọ́n máa àwọn ìrìn wọ̀nyí wọn ọ̀jọ́ sí fún wọn wọn ọ̀jọ́sìn fáwọn èrè márààrùn àwọn ọmọ wọn náà bá wọn lórí ibẹ̀ bó ṣe ìtàn àbárọ̀ bá wọn sábà kan nípa ìdí táwọn èrè yìí fi wà ń bẹ̀ nígbàtí gbogbo àwọn tí wọ́n mọ ìdí fi gbére lẹ̀ kọjá tán ó di pé àwọn ẹni tí wọ́n padà wá lẹ́yìn ọ̀rẹ́ yìí àwọn kan àwọn èrè ni wọ́n kẹ́rí pé àwọn bàbá bàbá àwọn amọ̀ páwọn èrè àwọn èrè wọn amọ̀ pọ́n wọn lé làṣetáni wa tún yọ sí wọn wọ́n bí wọ́n léèrè wípé kí lẹ mọ̀pọ̀ àwọn èrè tẹ̀ ń wò wọ́n ní àwọn akẹ́mọ̀pẹ́ táwọn bàbá wa máa ń tí máa se wọ́n lójú kòkòrò àti jọ́sìn ni làṣetáni wá gbélé wọn lọ pé sẹ́ẹ̀rá àwọn ń tẹ̀ wọ́n àwọn èrè wọn àwọn gan làwọn ọlọ́run ọba tí àwọn baba ńlá yín jọ́sìn fún nítorí ìdí eléyìí àwọn náà lẹ́yìn náà gbọ́dọ̀ máa jọ́sìn fún bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ṣe kí ni o bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí jọ́sìn fún àwọn èrè wọn ni. látàrí bẹ́ẹ̀ lọ́nà bá fi wá gbé òdí àkọ́kọ́ dìde ọ̀nà ni ànẹ́bínú aléìsọ́látù ọ̀sálàmù ìgbàtà ànẹ́bínú hù dìde láàrin wọn ọbẹ̀rẹ̀ sí se wáàsì ipe kí wọ́n pa ẹbọ síse tì kí wọ́n jọ́sìn fún ọlọ́ọ̀bọ̀ ọ̀kan ṣoṣo. ṣùgbọ́n bí aburú ẹ̀sẹ̀ lágbàdé lọ́kàn àwọn níjọ àkọ́kọ́ tí wọ́n bẹ̀rẹ̀ sí jọ́sìn fèrè ṣùgbọ́n anẹ́bínú aláìsọ́lájú wasalam ó se bá bá ńlá wàhálà níbi pínpín wọn sójú ọ̀nà tọ́lọ̀ kọ́dà alukọ́rá ní fi yé wa pé ó pé wọn láàárọ̀ ó pé wọn lọ́sàn ó pé wọn lálẹ́ ó pé wọn ní kọ́rọ̀ ó pé wọn ní gbangba ó se wàhálà yìí látara kókó fọ́nà mọ̀ wọ́n látara wá àti rẹ̀ ṣùgbọ́n gbogbo àwọn bá ti rí wọn a máa kọ́ ti kún kọ́dà àwọn bá ti rí tánàbí ní ohun bọ̀ wọ́n ti fọwọ́ dé ti wọn báyìí jáàlú àsọ̀bí àwọn bí àádánihìn wàtàkṣọ́ ti àbọ̀hùn wà àsọ́rú wàtàkbàrú stigbara wọ́n fọwọ́ dé ti àbí kí wọ́n fasọ bo etí wọn kí wọ́n wé méjì pé àtẹ̀fẹ́ ah, gbọ́n tó ń kì í pẹ́lẹ́ àwọn ẹ̀dọ́ anẹ́bí ló hù sí látara pé àwọn òsẹ̀ ní dáwà rẹ̀ gbọ́ ó se báyìí nínú wàhálà ẹ̀ ó se ẹgbẹ̀rún ọdún ó dé díẹ̀ ó se ẹgbẹ̀rún ọdún dí ọgọ́ta فلم يسهم ألف سنة إلا خمسين عاما ó ṣe nine hundred and fifty years nine hundred and fifty years ló ṣe tí ń ṣe wáàsì ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ tá alukur'ani sọ fún wa ní pé wà má amánà má àbò ilà kàdí àwọn ẹni tí wọ́n gbàgbọ́ ọlọ́ọ̀bá ní ìwọ̀nba díẹ̀ ni wọ́n ẹwọ́n tó tóbi ṣe tí ń ṣe wáàsì léè tó sì jẹ́ pé òun lẹ́ni àkọ́kọ́ kọ́dà inú àwọn ẹni tí wọn tẹ̀lé wá àti rí ọmọ bíbí inú rẹ̀ wà ń bẹ̀ ọmọ tó bínú kọ̀ tẹ̀lé wá àti rí eléyìí ní sókí lákòjọpọ̀ tí ìtànẹ́bínú aleyhisalatu wasalam jẹ́ ọlọ́bá ń sọ fún wánú ayáyí lápádà sannánú an ilá kọ́ọ̀mì dájúdájú àti rán annabinu aleyhisalatu wasalam sí àwọn ìjọ rẹ̀ fàkọ́lá ànẹ́bínú sọ fún wọn báyìí pé ya kọ́ omi ìrìbùdùlá ẹ̀yìn ìjọ mi ẹ máa jọ́sì fún ọlọ́run ọba aláwọ̀ kan ṣoṣo máa lẹ́kùnmin ìlàhìn rẹ̀rù ẹ ní ọlọ́run míì tó tọ́ láti fi òdodo jọ́sì fún yàtọ̀ sọ́lọ́ ọba yìí nìkan ṣoṣo eléyìí ni wá sí gbogbo àwọn ànẹ́bí ọlọ́run ọba pátá yẹ bá ṣe rá ọlọ́bù sì sọ àwọn ànẹ́bí mi fún wa àwọn ànẹ́bí ọlọ́run pátá gbogbo wá sí wọn ibi gbogbo wọn ẹnu wọn kó lè lórí òun náà nípa ẹjọ́ sì fọ́lọ́ ọ̀bọ̀ kan ṣoṣo ìdí ní tánẹ́bí sọlá rẹ̀ sọlẹ́mà fi ní nahnu marshal anbiya abnawo allad ànẹ́bí sọlá rẹ̀ sọlẹ́mà ní àwa ìjọ àwọn ànẹ́bí ọlọ́run ọmọ babalá jẹ́ ìyẹn ni pé bàbá kan náà ló bí wa lábẹ́ dáwà ìyá oníkálukú lọ yàtọ̀ kí ni bàbá kan náà tó so gbogbo wọn kò náà ní láìláha ìlàlá gbogbo àwọn ànẹ́bí tọ́lọ́run pátá kò sẹ́nìkan tó fi kan pé méjì inú pé ká jọ́sìn fún ọlọ́ọ̀bọ̀ kan ṣoṣo ká má bọ́ ọlọ́wọ́n bá wẹ́gbẹ́ ká má fi nǹkan ní sípò ọlọ́run àbí ká fi jọ ọlọ́run. ibi wọn ti wá yàtọ̀ tọ́dà bí ìgbà tí oníkálukú yàtọ̀ ó ná làwọn òfin tọ́lọ̀ ọba fún àwọn ànẹ́bí ọ̀tọ̀ọ̀tọ̀ báwọn ó ṣe ṣèjọsìn báwọn ó ṣe ṣèṣẹ̀mí wọn kí làwọn òfin tó de ìbáadà wọn kí làwọn òfin tó de ìsẹ̀mí wọn eléyìí ni tànẹ́bì kẹlẹ́ yàtọ̀ sí tànẹ́bì mi yẹ́bọ́ lọ́ba ti sọ́nú alukur'ani kòlẹ́ jẹ́ alẹ́ni kò ṣe ràtàn wà mí hájà ṣùgbọ́n lábẹ́ ìsọ́lọ́wọ́n ọba lọ́kàn ṣoṣo níbi ìjọsìn gbogbo àwọn ànẹ́bì pátá gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́wọ́n ọba pátá nǹkan kan náà lẹ́nu wọn kó lè lórí ya kọ́mi ìbúdùláh àmàlẹ́kùn mi níláhìn gáìrù ẹ̀yin ìjọ mi ẹjọ́ sì fún ọlọ́run ọba ọ̀kan ṣoṣo tí jẹ́ allah ẹ ò ní ọlọ́run ọba míì tó tọ́ láti fi òdodo jọ́sìn fún yàtọ̀ sóò nìkan ṣoṣo annabi wọn sọ fún wọn pé inni akọ̀ọ́ fún aleikum adaba yau min azim ìgbẹ́ dájúdájú ẹ̀mí ń páyà fún yín ìyá ajọ́ kan tó tóbi tọ́ ẹ̀tẹ́ ẹ̀ báyìí lè kúlẹ̀ tí ń sẹ́bọ sọ́lọ̀ mọ̀ páyà pé ìyá ọjọ́ kan tó tóbi yọ padà sẹ́lẹ̀ yín lórí o wọn náà ní pé ìyá ajọ́ gbẹ̀dẹ̀ àkìyàmọ̀ ànẹ́bínú alẹ́ sọ́lá tó sàlám ó pẹ̀lú àáká ìwọ̀n sílẹ̀ kó lè bá a se ń tọ́jọ́ ràn yàn lórí rẹ̀ láti se wá sí kí láwọn ọjọ́ rẹ̀ rí náà kọ́ọ̀lá ìmàlà omi àwọn ọjọ́ anẹ́bìnú aláìsọ́látù wasalam nígbà anẹ́bìnú jíṣẹ́ fún wọn kàkà kí wọ́n gbà kí wọ́n múlò wọ́n sọ pé iná lẹ́nàrọ́ kẹfì dọ́lálì mùbí dájúdájú àwa ń wò a ń rí pọ̀ wà lórí anù tó hàn gedegbe tí ẹ bá ṣe ń tọ́ sọnù lẹ́nu wọ́n sọ fánàbí ọlọ́run bí ẹ bá ṣe ń tó ti sọnù tí ò sí lórí ìlànà bóòlù yẹn sì lè máa sọ pé ká jọ́sí fọlọ́ ọ̀kan وقال الملأ الذين كفروا من قومه ما نراك إلا بشرا مثلنا نعم وما نراك اتبعك إلا الذين هم أراضلنا بادي الرعي نعم. وما نرى لكم علينا من فضل بل نظنكم كاذبين inú àwọn áyá tí wọ́n ká fún wa ń fi ẹsẹ̀ rinlẹ̀ in tí wọ́n sọ ń bì náà ni ó ní àwọn almala ọ̀pọ̀gbà tí a bá lo kálímà almala ìmá túmọ̀ sí àwọn abẹnugan láwùjọ yálà àwọn ọlọ́lá àbáwọn onípò láwùjọ àwọn ọmọ pẹ́ ní almalau ṣùgbọ́n àwọn afá ń bí wọ́n ní alìmọ́lẹ́hùn bí ó kó àwọn ẹ̀ńtà wí sínú àti ọ̀pọ̀ èèyàn tí ń bẹ láwùjọ ayé aljumhur wọ́n ní gbogbo wọn ló kó sínú àti àwọn ẹni tí wọ́n jábẹnu gan àti ọ̀pọ̀ èèyàn tó pọ̀jù láwùjọ ni wọ́n sọ fánàbínú pé iná lẹ́nà rọ́kà fi dọ̀lá lè mú bíi àwa ń rí ọ lórí ọ̀nà àánú afá ibùnú kathir ní lábẹ́ ayai wàhákàdá hálùl fujjar inna ma yà raunar abúrára fi zalala báyìí ni iṣẹ́ máa wà lẹ́mẹ́ àwọn pòkí ẹ̀dá tí wọ́n ń sẹ́lọ̀ ẹni tí ń se tọ́lọ́ǹgá àwọn ọmọ rò pé ọwà lórí àánú ni kì í ti àwa lórí àndọ́nẹ́ẹ̀sì o wọ́n kà lè mọ àwọn pé ó ra rẹ̀ sí wàhálà n ti ń ṣe yìí làákàyè ọba mú kó se bẹ́ẹ̀ ẹ̀sìn tó lóhùn ń ṣeun lọ́dọ̀ tiwọn àwọn orúkọ wà lórí àánú ni tàbó sí àwà ẹ̀sìn lọ́wà lọ́kàn àti ọ̀ èjì tọ́láwọ̀ ẹlòmí máa rò pé ó kéré sí kọ́ ọmọ ẹ̀sẹ̀sìn àti lọ́jọ́ orí rẹ̀ tọ́ ẹ̀kọ́ ọmọ gbádùn One on one session. Brother brọ́dà kan ní ọ̀fà mátàmí sáà yóò ti jókòó ó ti sọ̀rọ̀ ẹni ọ̀nkù rẹ̀ kan bí bòdó ti ṣe jẹ́ sí a sọ̀rọ̀ wọn sọ pé ah olùsí abara rẹ jẹ́ ìwọ ọmọ tó rẹwà dáadáa bá wà lọ dárúgbọ́n sí hmm, wọ́n wà lọ dárúgbọ́n sí eh, ọlọ́lọ́mọ rú ẹbẹ́yìn ṣe mẹ́sìn irú pé tí ń se yẹn anù ni ń tí ń se yẹn kọ̀ọ̀kọ̀ correct afá ìbúná kẹtí ní bí máa ṣe àmì pàmẹ́ tí wọ́n se tí ó tọ̀ àwọn tó mọ̀ rú pé tó wà lórí ìlànà òun ní sátìsí irú po àwọn ẹni bẹ́ẹ̀ ló sì burú torí pé tí wọ́n bá ń se tí ọ̀tọ̀ tọ́ ọgbà pé ẹni ń se tọ́tọ̀ ń tó se ńlọ́dọ́gba

ẹn tó nílà àká ìtọ́ mọ́nà ò ní ronú pé ká máa jọ́sìn fọ́lọ́ ọkàn ṣoṣo gẹ́gẹ́ báwọn ará mọ́ká náà sọ fánàbí sọ̀lọ́lá àrẹ òsẹ́lá àjáàlẹ̀ alẹ́ hata ìlàhàn wàhídá sọ́wọ́ aṣọ gbogbo ọlọ́run àwọn ọlọ́run ipe à ń wọ̀pọ̀ wánú àánú yẹ́bà sọ pé àwọn olùmọ́tú pé alìmọ́lẹ́hùn bíbí omi ní ọ̀pù èèyàn a sì lè fi kó pàtà àwọn abẹnugan nù wọn tó rọ́pọ̀ ọgbà inú àwọn ẹni tí wọ́n kọ́kọ́ tako dáwà tí wọ́n kọ́kọ́ tako wáàsì àwọn abẹnugan jẹ́ kan bẹ̀ tí wọ́n rọ́pọ̀ àwọn wà nípò kan àwọn ti tópò kan nínú

ya kọ́wọ́mì ẹ̀yìn ìjọ mi ò lẹ́ìsẹ̀bí tọ́lálẹ̀tún kò sí ànù pẹ̀lú mi mana ìyẹn ni pé mi sí lórí ànù wàlákí ni rọ̀súlù mi rọ̀bìl alamin ṣùgbọ́n èmi jẹ́ òjíṣẹ́ kan ní mi látọ̀dọ̀ ọlọ́run ọba ọba gbogbo ẹ̀dá nítorí délé èyí ń sọ fún yín kìí ṣe pé orí àánú

wọ́n ní ọba léwu kún rí sáálá ti rọ́bí ìtọ́lọ́wọ́n bá rẹ̀ mi náà ni pé kí n wá díṣẹ́ ọlọ́wọ́n bá mi fún yín èmi ọmọ díṣẹ́ ọlọ́wọ́n bá mi fún yín wà á ń sọ hùlẹ́kùn bákan wọ́n ṣe dáadáa pẹ̀lú yín tàbí wọ́n ṣe ìsítí fún yín wà á àlámù mí náà láhìmá látàlámù yìí. kẹ́ẹ̀sì mọ́ pé èmi ní mọ́ nípa ọlọ́run tẹ́yìn ọmọ ìjẹ́mi mọ́ nípa ọlọ́run ọba dẹ́dà ọba ṣẹ̀dá ẹ̀yìn ọmọ eléyìí anábìnú alayhi salatu ọ̀rọ̀ tó sọ ń bí ọbalẹ́ òkùnkùn sáà láti rọ̀bí èmi ó ọba mi fún ni gbogbo àwọn oníwà ní wàhánà wa wà ń sọ ọ̀lọ́kùn alamun aláhì máa láti alamun ni ìròyìn gbogbo àwọn ànẹ́bí ọlọ́n wípé wọ́n jí sí ọlọ́run ọba wọ́n sì dá láhán níbi ká jí sí ọlọ́run ọba wọ́n sì jẹ́ onímọ̀ annabi lọ́mọ ọlọ́run ọba gbogbo àmì tí wọ́n wá láwùjọ lọ nítorí délé ipò yí ọlọ́run ọba gbé fáwọn òjíṣẹ́ ọlọ́run ọba kí wọ́n mọ ọlọ́run kí wọ́n sì pa àwọn èèyàn sójú ọ̀nà tọ́lọ́run alayhi wa sallam fi mas'uluna ájì ìdágbére ó ní ẹyọ mẹ́ẹ̀dé ọlọ́run ọbọ̀ obìnrin léèrè nípa mi tọ́lọ́run bábá bìnrin léèrè nípa mi kí lẹ́wì kọlu na ṣàrò annaka kọdùbà lọ́gta wa àdáìta wa nasáta wọ́n lásọ fọ́lọ̀ wípé ó ti jíṣẹ́ bákanáà ó sì ti parí gbogbo ẹ̀ ló ti jẹ́ ó ti se ìsítí fún wa anabi sallallahu alayhi wa sallam anabi wa gbé ìkàkà sókè anabi wa náwó sókè báyìí anabi wa se báyìí anabi wa se báyìí anabi wa sọ pé allahumma rí ọlọ́wọ́ bá mo ti jíṣẹ́ mo sì jíṣẹ́ tó péye èèfin kankan pamọ́ nítorí délé anabi nu alayhi salatu wa salam ọsọ fún ààrẹ pé tó gbóhùn wá náà ní pé kọ́ wá jí sí ọlọ́run ọba wọn náà àwọ̀ àdébótún an jẹ́ agun bíkrún mìírọ̀bíkún alárọ́júlín minkum liyunzirakum walitattaqun wala'allakum turhamun sọ́wọ́ àyà lẹ́nu bí ìyẹn ni pé ẹ mọ́wùlẹ̀ jọ kìí se nǹkan àyà lẹ́nu ní anja akum zikiru mi rabbikum wípé ìrántí kan wá bá yín látọ̀dọ̀ ọlọ́wọ́n bá yín tọ́lọ́wọ́n bá yín fi se ìrántí kìí se nǹkan àyà lẹ́nu lọ́yọ́ jẹ́ ìntọ́yẹ kẹ́lẹ́bà yíwà yín padà torí pé ọlọ́wọ̀n bá ní yín lò ọlọ́wọ̀n bọ̀ fẹ́ bínú sí yín lọ́pàá tọ́lọ́wọ̀n bá fi se kí ni o tọ́lọ́wọ̀n bá fi rán òjíṣẹ́ wá jíṣẹ́ fún kìí se nǹkan pé kan dìde láàrin nǹkan ọpẹ́ awa adibtum an ja'akum dhikrun min rabbikum ala rajulin minkum liyundhirakum ìrántí wá látọ̀dọ̀ ọlọ́run ọba yín bá ọ̀dọ̀ ẹnìkan nù yín ìyẹn ni pé ànẹ́bí tọ́lọ́ ọba gbé dìde nù yín liyundhirakum kó lè bá kìlọ̀ fún yín kó lè bá wá kìlọ̀ fún yín pé ẹ sọ́ra ń bi ìyá náà èyí tẹ́ ń se ìtẹ́ báyìí lè bá bẹ́ẹ̀ kú ẹ fojú winá ọlọ́run èyí tẹ́ ń se ikú ọ̀gbọ́dọ̀ ká máa yín lọ gbogbo eléyìí ni tọ́wá jíṣẹ́ fún ọwá kìlọ̀ fún wọn wọ́lì tàtàkù bákan náà inú tọ́lọ́run ọba fi gbé òjíṣẹ́ dìde òun náà ni pé kí ẹ̀yin ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó lè ba àjẹ́ tí ń páyọ̀ ọlọ́run gbogbo wáàsì tí ó se fún yín ń tọ́ka sí pé kẹ́ ẹ páyọ̀ ọlọ́run ọba ọba àlékè ọlá wàlá alákùn tó hàmùn torí tí ẹ bá ti báyìí ẹ wà nù àwọn ìtọ́lọ́wọ́ bọ́ kẹ́ tá a bá ṣe wá sí fún yín ànẹ́bí ló sọ fáwọn èèyàn rẹ̀ tẹ́ ẹ wá tẹ̀lé wá sí wọ́n kìlọ̀ fún yín ẹ dìnà sí wá sí jẹ́ kẹ́ ní àlékún ìpayọ̀ ọlọ́run ọba dájúdájú ẹ ìkẹ́ ọlọ́run ọba lára pé tẹ̀lé tọ́lọ́run

fún 950 years tó ṣe majority wọn pè ní rọ wọn tẹ̀lé ṣùgbọ́n gbọ́ ọlọ́ba ṣiṣẹ́ tí ó jẹ yà tọ́lọ́wọ́n bá láti fi omi tó fánà pa wọ́n rẹ ọlọ́ba nípa àǹjẹ̀ ìnáhù àbá ànẹ́bì ní wúlà ọlọ́ba ti ṣàlàyé fún wa nínú àwọn súra omi

زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول ومن آمن نعم وما آمن معه إلا قليل الله بقى النبي عليه الصلاة والسلام لا سيئنبات الله باستان لا تقاوان ري لا تقاوان جوا النبي نقول إنبات النبي الله ولا نوان فنان رابطي years بنا ọlọ́wọ́ bá adéjọ́ alápáláṣẹ ipé kó sí ọkọ̀ ojú omi nígbàtí sí ọkọ̀ ojú omi lọ àwọn olùmọ̀ tafsir ní ilẹ̀ wọn ilẹ̀ asálẹ̀ tí èyí sójú nígbà wọn arídé sọ ọkọ̀ ojú omi ọba di nǹkan yẹ̀yẹ wọ̀yẹ́sìnà قومه سخروا منه نعم قال إن تسخروا منا فإنا نسخر منكم كما تسخرون الله أبو عليك والأني إن بات النبي نوح عليه الصلاة والسلام tí ń se ọkọ̀ ojú omi tọ́lọ̀ wọn bá pa láti gbogbo pàtàwọn àjọ rẹ̀ bá ti wá kọjá wọ́n bá mọ̀ fi se èyẹ ilé aláìmẹ́ tí kàn ibo ní gbọ́kọ̀ ojú omi lọ níbi ilẹ̀ asálẹ̀ ní ìsìn àlómi àlódò kí lọ fẹ́ fọ́kọ̀ ojú omi sí lódó ilé wọn fi ṣe ẹ̀yẹ pálẹ̀ intesoro minna anabinu alayhi salatu wa salam yóò gbé mi yọ máa sọ fún wọn pé tẹ́ ń bá ń fi àsìkò ń pọ̀ táwa náà fi yí ṣe ẹ̀yẹ bẹ́ẹ̀ ti fi wá ṣe yẹ̀yẹ yìí bẹ́ẹ̀ náà ló sì sẹ́mi ńgbọ́ ọlọ́run ọba ṣetán ọlọ́run ọba ní rí anábìnú alẹ́ sọ́láṣọ sálám olùnàmì bí i àmìn kúlé zaudẹ́ni sẹ́yìn nínú gbogbo tí ń bẹ ọya máa mú nǹkan méjì méjì múnú ẹyẹ mú méjì akọ̀kan abò kan inú ẹranko irú ilé ìmú méjì wọ́n ní gbogbo ọsáàmù méjì méjì méjì méjì méjì méjì ọlọ́ọ̀bá ọba omi kalẹ̀ omi ètò ọlọ́ọ̀bá ọba ọlá sọ fún anú súra ní omi ọjà. Kọ́lá ya bú náyà ka ma'ana wà látakùn ma'alkafi. Ó ní rí ọmọ mi wá gúnú ọkọ̀ ojú omi jájọ máa lọ. Bọ́yá ọba wọnú ọkọ̀ ojú omi ó lè bọ́, sọ́mọ rẹ̀ ní ó sì gbàgbọ́. Kí lọ wí? Kọ́lá sa'áwí nini ibitin sasi polisa awi ila jabal emi o sagori apata ni ya simu ni minal ma apata ni o so mi bikini o yo so mi bi omi one awo ni pe igbagbo re ni pe bo ti le wo ko mi o lagba to kokun ni gbapata ayi tori ntin be nu le apata dun ta ni loke lo eleke ti pe bo mi se a le wo Kuku ní mórí àpáta ìròrí ti ẹnu kí ní ànẹ́bí ló sọ fún ọ̀làlá ọ́sí màlìyà òmàmín àmúrìláhì ilá marọ́hì ìgbójò ti ra bẹ̀rẹ̀ in ti rẹ̀ pé wà omi yóò yàfà ọmọ onira òun ọ́sà

omi tọ́ ya okùn omi bá ṣe kí ni o bó ṣe ṣe gàgá láàrin bàbá àtọmọ́nù ọmọ ànẹ́bí nìhù náà tẹ́rì sómi ọbómi lọ torí pẹ́kọ̀ gba ọlọ́run ọba gbọ́ báyìí lọ́lọ́wọ́ bá ti pa àwọn ẹjọ́ rẹ̀ rẹ̀ àyà àwọn díẹ̀ tọ́lọ́wọ́ bá tẹ́yọ lọ́lọ́wọ́ bá sọ fún àmì fàkàdàbò fa àǹjẹ̀ ináhù wọ́lẹ̀dínà máa fìlfúlkì aba kó ànẹ́bì n'uhu yọ òun àtàwọn tí wọ́n bẹ pẹ̀lú rẹ̀ nú ọkọ̀ ojú omi nìkan lọ́lọ́wọ́ bá kólà wà á gọ́rọ̀ kọlẹ̀ndẹ̀ bí na kẹ́dàbó bí àyà àti náà ọlọ́wọ́ bá ní gbogbo àwọn tí wọ́n pè òfin àwọn ọlọ́wọ́ bá nírọ́ gbogbo àwọn tí wọ́n àwọn tí wọ́n pẹ̀ ọlọ́wọ́ bá nírọ́ lọ́lọ́wọ́ bá ní kí wọ́n se kíni o kí wọ́n bá omi lọ kí wọ́n tẹ́rì sómi ọlọ́wọ́ bá ní torí pé kíni o iná hunkanu ọ̀hún man amin torí pé wọ́n jẹ́ ìjọ kan tójú wọn fọ́ níbi kátẹ̀lé òdòdó wọ́n jẹ́ àwọn ẹni tí wọ́n lójú wọn òfin lódòdó ojú wọn nú wọn fọ́ wọn tẹ̀lé òdòdó pa ìjọ ànẹ́bìnú rẹ̀ wọ́n náà àwọn afáàní inú àwọn ìtẹ́sẹ́kù inú ọkọ̀ ojú omi ibẹ̀ láwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn tún ti bẹ̀rẹ̀ sí ṣèkí ni o ló tún bẹ̀rẹ̀ sí sẹ́ǹ tuntun wọ́n bẹ̀rẹ̀ sí bíra wọn bẹ̀rẹ̀ sí bíra wọn bẹ́ẹ̀ làwọn ẹranko náà tó dúdú pé àwọn ọmọ adámọ̀ tó fi pọ̀ àbáwọn tí ọlọ́wọ́ bá bínú pa wọ́n rẹ́ látara pé ànẹ́bí ọlọ́wọ́ bá se wá sí fún wọn wọ́n kọ̀ wọn ọ̀tẹ̀lé àlékún àlàyé lórí ilé wa nínú suratu hud àti suratu nuh náà ọlọ́pọ̀ bá lè gbọ́lá ní wà ilẹ̀ àádín àkọ́hùn húdá náà kọ́lá ya kọ́wùmí àbúrú lọ́ha máa lábún min ìlàhìn gọ́yú àbálá jẹ́tẹ̀kún bákan ọlọ́pàá ní bá a ti annabi hud sí àwọn àjọ rẹ̀ tí wọ́n já àwọn àjọ ad àwọn àjọ ad àwọn tafsir ní inú àwọn àjọ kan ní tí wọ́n gbélẹ̀ yemen inú àwọn àjọ kan ní tí wọ́n gbé ilẹ̀ yemen ní ilé pé ibẹ̀ wọ́n àwọn ilé rahimahullahu ta'ala wọ́n ni àwọn áàdì tọ́lọ́wọ́ bá ń sọ ń bí àwọn náà ni àwọn ni áàdì ní ùlà àwọn áàdì àkọ́kọ́ tọ́lọ́wọ́ bá ròyìn wa fún wa tó ròyìn wa fún wa láwọn àyè bòmí alamtara kaifa fa'ala rabbuka bi'ad irama dhatil imad allati lam yukhlaq mithluha fil bilad ipa wọn ni àwọn àjọ kan ní tọ́lọ́wọ́ bá kẹ́ látara pé ọlọ́ọ̀bá fún ẹ ní agbára ọlọ́ọ̀bá ti kí ni ọlọ́ọ̀bá fún ẹ ní agbára débi pé wọ́n rò pé báwọn ti tóbi tó ìta ló tó mú àwọn ọlọ́ọ̀bá ní fàámà àádùn fastakbaru fil ard bí gáyẹ̀rì alhaqi wa kọlu man aṣadùmínà kúwà àwọn ìjọ ààd wọ́n rò pé ta ló lágbára tó àwọn ọlọ́ba ní wọ́n se motomoto lórí rẹ̀ wọ́n se ìgbéraga lórí ilẹ̀ láì tẹ̀lé òdodo ìfẹ́ ẹnu náà wọ́n tẹ́lẹ̀ wọ́n á ń sọ pé ta lọ lágbàá tó àwà lórí ilẹ̀ lónìí ta ló lè kojú wa torí pé bọ́lọ̀ se dá wọn ọlọ́ọ̀bá dá wọn ní àwọn ẹ̀dá tí wọ́n wá fi ìgbọ̀n tí wọ́n wà giant kọ́dà wọn ní láìsíkò wọn ìṣẹ̀dátọ́lọ̀ wọn bá dá wọn ọlọ́wọ́ bá ní kí wọ́n máa tóbi ju àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí wọ́n wà lásìkò wọn lọ ní gíga wọn bí wọ́n ṣe huge tó wọ́n huge ju àwọn normal àwọn èèyàn tí wọ́n sẹ́mi lásìkò wọn lọ ilé wọn ló jẹ́ kí wọ́n rò pa wọn tó nǹkan kí wọ́n máa rò pé kò sẹ́ni tó tó àwọn tá a ló lágbára tó àwọn ọlọ́wọ́ ní àwọn ọlọ́ọ̀bá ní sí wọn ọ̀rẹ́ ti pé ọlọ́ọ̀bá tọ́ dá wọn gá lágbà jù wọn lọ ni ọlọ́ọ̀bá tọ́ dá wọn lọ́yẹ wọn wò kí sẹ́ntí jíṣẹ́ fún wọn nítorí di ọlọ́ọ̀bá ní wà ilà adin àkọ́hùn húdà aran sí àwọn ìjọ ad aran ọmọ ìyá wọn hood eléwà nínú tí àwọn olùmọ́ fi sẹ̀rí lórí pé àwọn ẹni tí wọ́n da ẹbí pọ̀ tẹ́sìn ya wọn kò túmọ̀ sí pé wọn ọ̀jọ́ mọ̀ ara wọn mọ́ àwọn ìjọ rẹ̀ kọ dáwà rẹ̀ wọn ọ̀tẹ̀lẹ́ ọlọ́run ṣùgbọ́n ọlọ́run bá tún pẹ́ wọn ní ni o ọlọ́run bá pẹ̀lú ọmọ ẹ̀yà wọn nítorí torí pa kan náà kò sí pé kọjọ ọmọ mi mọ́ se pẹ̀lú ọmọ àyá mi lálájọ bí ó se se kọ́ yàtọ̀ bí àwọn òfin tó dé bí ń se se pẹ̀lú rẹ̀ ọ sí bí ń ti se pẹ̀lú ẹjọ́ jẹ́ kí ni o ọmọ àyá mi nu ẹ̀sìn torí pé àwọn ẹ̀jọ́ ànẹ́bì àwọn ẹ̀jọ́ ànẹ́bì hood àwọn ẹni tọ́lọ̀ ọba ròyìn wa fún wọn tó ó pé wọn lọ́mọ àyá wa ila adin akọ́hùn húdà ọlọ́ba ni kọ́ọ̀lá in tí annabi hudu sọ ọmọ ya rẹ̀ ní ìyẹn ni pé àwọn ya rẹ̀ lálàjọ bí ya mi o ya kọ́ọ̀mì ìbùdùlá ẹ̀yìn ìjọ mi ẹjọ́ ti fọ́lọ́ ọbọ̀ kan ghairu yàtọ̀ sí òun nìkan ọlọ́ọ̀bọ̀ ọ̀kan soso ẹ̀rí pé irú nuhu náà sọnù gbogbo àwọn ànẹ́bí ọlọ́run pátá in tí wọ́n se wá sí wọn lé lórí nù wọ́n ní afala tẹ̀tẹ̀kùn ẹ̀yìn ìjọ mi sẹ́ni páyọ̀ ọlọ́run tí ìbínú ọlọ́run ọba bá bẹ́ lóyìn lórí ẹ̀mọ̀ ní bọ̀ ó se wáàsì fún wọn ọ̀ràn wọn létí pé kán páyọ̀ ọlọ́run torí pé ẹn tó tẹ̀lé òfin ọlọ́run yóò tẹ̀lé torí ìpayọ̀ ọlọ́run ni ẹn tó dínà sáti sẹ́lọ̀n ìpayọ̀ ọlọ́run ọba náà ni ẹn tí ọba nípayọ̀ ọlọ́run ọba kò ní se tọ́lọ́run ọba wí ẹn tí ò nípayọ̀ ọlọ́run ọba ò ní dínà sí tọ́lọ́run ọba sí léèwọ̀ sáwọn ọjọ́ anẹ́bí hudu gbọ́ báyìí ọlọ́ọ̀bọ̀ bá lè jọlá ní. kọ̀ọ̀lá ìmọ̀lá òlìlàrí na kàfàrú mi fọ́wùmí iná lánàrọ̀ kàfí sàfáhà iná lánàrọ̀ kàfí sàfáhà ti wà iná lánàbùnú àwọn ọjọ́ anẹ́bí hudu náà kọ̀ tí kún wọ́n sọ fún pé ọlọ́ọ̀bá ni kọ́lẹ̀lì mọ́lẹ̀wù lẹ́dínà káfàrú mi kọ́mìhì àwọn àjọ rẹ̀ ọ̀pọ̀ èèyàn àtàwọn síwájú àwọn abẹnugan nínú ìjọ rẹ̀ léètọ́ jẹ́ pé àwọn awọn tí wọ́n kọ́ tí wọ́n tẹ̀lé tọ́lọ́n wọ́n se kèfè rí ọ nínú àgọ̀ nítorí wọ́n nẹ́bí ọlọ́nu sàfáàtín agọ̀nú wọ́n ni iná lánàrọ̀ ọkà bígbà wọn tó búra kí wà láyé inú agọ̀ láti irú agọ̀ lélẹ̀ kọ máa sọ fún agbé a máa jọ́sí fọ́lọ̀ ọ̀kan soso bi na kwara kwan ma daju ńlọ gbé wá tó wọn sọ fún wa ọba kan lọ́rùn ìwọ náà tí si sì wà ọ máa sọ fún wa ọba ọlọ́ọ̀bá ránṣẹ́ ọlọ́ọ̀bá ni a máa jọ́sìn fọ́dọ̀ ọ̀kan ṣoṣo ìtàwọn èèyàn anẹ́bìnú hù sọ fánẹ́bìnú ah, anẹ́bì hood ìtàwọn èèyàn rẹ̀ sọ fún un kí wọ́n sì wọ anẹ́bì kí wọ́n níwà àgọ̀ níwù ṣùgbọ́n àwọn anẹ́bì ọba fún wọn sùúrù pàápàá jùlọ bí iná kọ̀ bẹ́ wù lẹ́kọ̀ọ́ dìjàkadì kò sí bẹ́ẹ̀ kí ló wí. ọ̀la ya kọ́ omi lẹ́yìn sẹ́bi sàfáhàtù wàláàkì ní rọ̀súlù mi rọ́bì alẹ́ni. ọ̀la ya kọ́ omi ó kò sí àgọ̀ kan pẹ̀lú mi ń sàgọ̀ wàláàkì ní ṣùgbẹ́mí kàjẹ́ pé rọ̀súlù mi rọ́bì òjíṣẹ́ kan mọ jẹ́ látọ̀dọ̀ ọlọ́run ọba gbogbo ẹ̀dá nítorí ìdí eléyìí in tí mo ń pè yìí sí kìí se fẹ́ ẹnu mi kìí sì sàbọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba ni èmi ń jí sí ọlọ́run ọba fún yìí ni eléyìí fi yẹ pé ẹ̀ ń òdodo kò sí tí ó ní ipò wá sí kò sí tí ó ní ipò wá sí anẹ́bí ọlọ́ kí wọ́n sì wo súsùn kí wọ́n níwà àgọ̀ lélẹ̀ àmúṣe sùúrù ó lè mi kàn sí ọlọ́run ọba fún yìí ni kéèsè wa àgọ̀ ní tí mò ń se náà أبلغكم رسالات ربي وأنا لكم ناصح أمين nítorí náà sọ fún wọn ni pé òbálẹ́wòkún rìsáálá ti rọ̀bí iṣẹ́ tèmi ni pé kí n dí sí ọlọ́run ọba mi fún yín o èmi káwàá dí sí ọlọ́run ọba mi fún yín ni bákan náà ó ní wà á nà lọ́kùn náà sí amin èmi sì jẹ́ tí ń se ìsítí fún yín pẹ̀lú ìfọkàntán pẹ̀lú ọkàkan mo fi ń se wáàzì fún yín pẹ̀lú àmàánà mo fi ń se wáàzì fún yín mo ń dí sí ọlọ́run ọba ní ìsìn àparọ́ gbogbo ẹni tọ́lọ́wọ́ bá bá gbé dìde gbé dìde ipe kan jẹ́ sí inú sífà inú wọn náà ni pé ẹni ìfọkàtà wọn jẹ́ àmàna ọwà nù hasáìsùn àmbíyá àbí inú inú inú inú eh, táwọn afámi pé ni àlùwájìbò alẹ́ àmbíyá àwọn ìròyìn kan tó jẹ́ pé kò fẹ́ ní gbogbo wa èèyàn ní pé èmi wá jí sí ọlọ́run ọba fún yín olólùdó lèmi jẹ ẹni ìfọkàntán ni ọlọ́run ọba ò ní ṣe ẹni ìfọkàntán kọ́ wá fi ránṣẹ́ kọ́ wá ránṣẹ́ rẹ̀ abadan náà ọlọ́run ọba rẹ̀. àdébòtún àǹjẹ́ akùn bítrò mi rọ̀bì kùn àlà rọ́jùlì mi kùn ní ìrọ̀kùn. نعم واذكروا إذ جعلكم خلفاء من بعد قوم نوح وزادهم في الخلق بسطة نعم فاذكروا آلاء الله لعلكم تفلحون النبي هود عليه الصلاة والسلام ọbẹ̀rẹ̀ sí jíṣẹ́ fáwọn èèyàn

kìí ṣe pé kó di nǹkan kàyéfì kó di nǹkan ìyàlẹ́nu débi pé wà lẹ́tẹ̀lé adùnbà ìṣàlá tọ́lọ̀ bá mú àjọ̀rá lọ bẹ̀rẹ̀ látòrí ààyà ìbálẹ́wà àwà a ya parí ìṣàlá kọ́lọ̀ bọ́ mú àjọ̀rá lọ wọ́lá òjò aláàlẹ̀ náà báyátà bá bẹ̀rẹ̀ kàtàkì méjì ìṣàlá kàdàwà náà

náà wọ́n bẹ̀rẹ̀ pé nípa ẹn tí ìdájọ́ ìsìláàmù àbíbálùkọ̀rá ní sí sọ fún wa ipe ìlànà díẹ̀ lè sọ láti min yau mil jumu àti fasáhù ìlà dìkìrì láyé wàzarù bẹ́ẹ̀ tí wọ́n bá ti pèrún ìrún tí ètí ọjọ́ lẹ́yìn pípèrún náà ni ìmáàmù ọbẹ̀rẹ̀ kútúbà ọlọ́ba ní ẹ̀tara sàsà kẹ́ẹ̀sọ mọ́síláṣí láti lọ kírùn kẹ́ẹ̀pa gbogbo tí jẹ́ òwò síse kẹ́ẹ̀pájì ẹni tó wá jẹ́ pé ọ̀gá ni ó lọ́mọsẹ́ ìlú tàà níbomi wọ́n ma kírùn wọ́n ma bẹ̀rẹ̀ kútúbà láago méjì ààbò méjì láàbò bọ́yá títí kan wọ́n ti kírùn tán mọ́síláṣí mi aago kan làwọn bẹ̀rẹ̀ ó dágbó méjì wọn tó kírun tán sọ́gà wa lè ti sọ́ọ̀bù lẹ̀ fọmọ̀sẹ́ kọ́gọ́ lọ kírun láago méjì ààbọ̀ sáàgò ago kan kí ọmọ sí kan sí ago kan àbọ̀ sáàgò méjì àbí tó jọ bẹ́ẹ̀ ni lópin ìgbà tó bá jẹ́ pé bí sọ́ọ̀bù wọn wà àwọn ìgbọ́ ìrùn jímọ̀ pé kò síbi tí wọ́n ti ń gbọ́ èrò pípé ah, wọ́n lè ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n lópin ìgbà tó wá fi lè jẹ́ pé ibi tí wọ́n wà wọ́n ń gbọ́ èrò pípé àtọ̀gá àtọmọsẹ́ gbọ́dọ̀ tilẹ̀kùn kí wọ́n lọ jẹ́ pé ibi wọ́n ti ń gbọ́ wọn nítorí ìdí ìdájọ́ rẹ̀ yọmọ jẹ́ oríṣi méjì bákan méjì tọ́bá tí sọ́ọ̀bù wá wà á gbọ́ tí wọ́n pè ń dímọ̀ kọ́dá pẹ̀lú kọ̀ jẹ́ pé a ń gbọ́ pẹ̀lú gbóngbò tí wọ́n ti ń gbèrún ni a gbọ́dọ̀ lọ jẹ́ pé ọ̀dọ̀ àtọ̀gá àtọmọsẹ́ kápá sọ́ọ̀bùtì àlùbáríkà lójú ọ̀pọ̀ ọ̀gbà náà ọ̀lọ́ òde náà kọ̀tà nkankan kọ̀pá sílẹ̀ kan akàmọ́ pẹ̀lú àsìkò ni ní mọ́síláàsì bí báyìí agbó méjìlá àbọ̀ wọn kírùn mọ́síláàsì bí báyìí agbó kan wọn kírùn tá a bá ṣe bẹ́ẹ̀ ọ̀gá lọ bí aláàbọ̀ méjìlá àbọ̀ ọparí títí àgbà díẹ̀ kọmọ sẹ́nu olè bá lọ ti aláàbò kan àbọ̀ lápèjú rẹ̀ irú bẹ́ẹ̀ kò sí tó burú kọlọ̀bọ̀

aago kan sí sáàgọ méjì lẹ́tọ́ jẹ́ pé inú bẹ̀ wọ́n ti provide pé tí ó ti kírun rẹ̀ ṣùgbọ́n mọ́síláṣí kan wá tó súnmọ́ ibi tóhun ti ń ṣiṣẹ́ láti aago méjì láàbọ̀ wọ́n ti pèrún tí ìmọ̀ọ́mọ́ ọbẹ̀rẹ̀ òkútúbà sẹ́rọ ẹni bẹ́ẹ̀ èwo ni ó sì bákan méjì ni tọ́ lópin wà tó bá jẹ́ pọ́ lágbára àti lè lọ́ọ́ kírun kó wọn àjọ sí táìmù bírèkì tiẹ̀

bọ́yá àwọn ọ̀gá kan wọ́n bí ó lè lórí kò sí kó se fẹ́ sí ìtọ́ hàn sí méjì ní pé kọ́ gbà lọ́kàn rẹ kóhun sáàsìsì kì sí pé ọkàn ọrọ̀ pé làrúrí akàn àdẹ̀rà alẹ̀ torí wọ́n pọ̀ gbà mí sílẹ̀kùn làrúrí gan tí ó ní se pàdé mọ́ kọ́ gbà pé lè o àṣìṣe ni tó ti pọ́hun níbi tí ó ti lọ bá dí mọ̀ mo rò pé ní tó jẹ́ ń wí bẹ́ẹ̀ ni pé torí pé a nínú àwọn olùmọ̀lẹ́ tó ti pọ̀ wọn ra ṣe so kí ṣùgbọ́n kọ́ gbà pé tóhun ṣe àṣìṣe lélẹ̀ kó sì mọ̀ tọrọ àforíjì lẹ́yìn náà kó ya ibi tí ó ti bárùn kan bárùn gbogbo ilé tí ọba ti ní kápá rẹ̀ ni o sọlẹ́lómi òun lọ̀gá ara rẹ̀ náà lọ́fíìsì nígbà lọ́pẹ́ sáájẹ́ sáré parí sẹ́yìn táwọn bá kí ti wọn láago méjì láàbọ̀ mo kún ẹbí títí lọ kí láago méjì bí tó jẹ́ pé mo ti sàlàyé ní mo fi ń tún sọ mo tún sọ irun tí wọ́n pè tí màmú òfin bẹ̀rẹ̀ kútúbà ni irun tí wọ́n pè tí màmú òfin bẹ̀rẹ̀ kútúbà torí pé irun tó wà láyé anabi sọlá ìsẹlẹmọ nù irun pípé tí màmú tó wà láyé anabi nù irun ẹyọ kan náà ni iná ló sì wà láyé abubakar siddiq iná lọ wà láyé umar bin khattab àti bẹ̀rẹ̀ khalifa usman bin affan ṣùgbọ́n ní àsìkò kan. inú khilafa osman bin afan ilu ti gboro mo koye pé ẹni osman bin afan pẹ̀lú mara àwọn sahaba kan wọ́n á mara ìpètò ma peru ọjà wọn ò gbogbo last week so that ọjà tí fura pé àsìkò ti ṣe o àsìkò ti súnmọ́ tí wọ́n bẹ̀rẹ̀ kó tó di pọ́n àpérùn ẹlẹ́ẹ̀kejì ètò sì fẹsẹ̀ lọ́dọ̀ àwọn afá súnà ni pé tá a bá ṣe bí àtẹ̀lé súnà nípa àríwọ̀sẹ́lẹ̀m torí pé osman bin afan ọwà ná àwọn khalifa mẹ́rin tá nàbí sọ́lá àríwọ̀sẹ́lẹ̀m ní àlékún bí súnàtì mọ̀ súnàtì lókọ̀dà fáyẹ̀ rashidi ẹ̀kọ́ sí mi ẹ̀sìn kọ́ sí àwọn khalifa mi mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n jẹ́ ẹni akọ̀nàmọ̀ inú osman bin afan wà bẹ̀ nítorí délé gbogbo àwọn adájọ́ jimá nínú sọ́rọ́tù jùmọ̀á ń sọ̀rọ̀ ní nípa ànídá òtání ẹlẹ́ẹ̀kejì ní ẹsẹ̀ jẹ́ pé lẹ́yìn rẹ̀ láti kí ni wọ́n ní mọ́mọ́ bẹ̀rẹ̀ kútùbà ọláwọ̀tàlá báyìí bẹ̀rẹ̀ wọ́n tẹ̀ kí àwọn orí property tó kú lórí property tí ọkọ̀ ti rẹ̀ ó kú lórí property gbogbo pé ìyàwó tó wá ní property property rẹ̀ kí méjì wọn béèrè ní gbogbo ẹ̀ ogun aláwọ̀kan ni pé tọkùnrin bá kú ó fìyàwó rẹ̀ lẹ́ oyún ṣé oyún nípinnu ogun onípinnu ogun mana, oyún nípinnu ogun ni a tí wọ́n bá fẹ́ pé ogun ìyàwó wà ní oyún bákan méjì ni inú kí àwọn olùjògún kún wọ́n páwọn ẹ̀ ó se sùúrù kí àwọn ìbímọ tọba bímọ bí yóò ogun bá se ogun ó lè bí kan ó lè bí méjì ó lè bọ́kùn omi tí wọ́n bá lè se sùúrù rẹ̀ á nìkan ṣe sùúrù sábà bí ká mọ̀ pé ogun ṣùgbọ́n tí wọ́n bá wá yarí àbápá kan inú wọn yá yarí pé sáà ńgbà abílé rẹ̀ wọn lóyún oyún ètí oyún oṣù kan lọ́wọ́ ní pé àwọn oṣù wọ́n bá fárígá nípa àwọn ọgbà àwọn àfóòpin ogun wọ́n sì pín oyún náà mógún inú àwọn tíra bá se pín ogun wọ́n máa se báàbù oyún báwo láti pín ogun oyún ṣùgbọ́n ní sókí àwọn tó pọ̀jù ní sókí mọ́kànfẹ́ bríkù àwọn tó pọ̀jù nínú ibi tá à ń ti ń sẹ́mì báwọn obìnrin ṣe bímọ nírú bíbí ní ìsìn bí ibi tá à ti ń sẹ́mì á pin ogún oríṣi márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ lápin á kọ̀kọ́ pin á ṣe ìsáàbù pọ́mọ ọkùnrin ni tọ́bájọ́ ọmọ ọkùnrin bó á wà pin ogún tiẹ̀ separate sheet ti ọwà lọ́tọ̀ pé ọmọ ọkùnrin ni á tún á pin kóbìn ni gbogbo ẹ̀ calculation ti dìyàtọ̀ torí tọba jóbìn ni tọ́bá jọ́kùn ni àwọn tí wọ́n àwọn ẹlòmí ò ní jogun ni àwọn ẹlòmí ilé rògún a ti pẹ̀tọ̀ káṣẹ̀ ààzó pé obìnrin ogun ìtọ́kọ́ wọ́n jù láàrin ní pé àwọn èèyàn mọ̀ bí méjì mo àwọn àpín ogun lórí pé ọmọ méjì ni a tún wá pín ogun lórí pé àwọn ọmọ méjì ni ṣùgbóbìnrin àwọn méjèèjì ó di mélòó ó di mẹ́rin àwọn àtúpin pé àwọn ọmọ méjì ni ọkùnrin fún obìnrin kan tàbá wá pín márààrún yìí gbogbo ẹ̀ láti display oǹkàlùkù ní sí títí ààrẹ tó wá bẹ́ jogun àwọ̀ àwọ̀ inú mara yìí èwo wọn ó ti ní list ẹ̀wọ̀n wó ti ní list ìjọ súnmọ́jú náà ni pé gba ẹgbẹ́ mọ̀ sísọ ẹkọ́ tẹ́kọ́ sọ́bájọ́ pé méjì ni eléhùn lábíọ́ á ti tẹ́ eléhùn àwọn àkó òlò bọ̀dá ti ti ń yarí pé ẹsá kùn ogun wa kọ̀ mọ́pẹ́ tọ́wọ́ ti jọ́ ọmọkùn ní ohun òlógún mọ́ eléhùn láfà pé sórí bọ̀dá ẹsẹ̀ sùúrù kò ní sókun àwọn ẹsókun bá fọ́ àpè fún wọn àǹfààní rẹ̀ ní pé tí wọ́n bá wá bímọ sẹ́wọ́n pé tọ́ bá bímọ tọ́ bá jọ́ pín ìkan ni àáfà àwọn yóò kún balance tọ́bá jọ bí nǹkan ni àáfù wọn balance tọ́bá jẹ́ ọkùn nǹkan obì nǹkan ni wọ́n ní balance náà tọ́bá ti dọ́kùn méjì dáa ni àti pé dédé tọ́bá dọ́kùn mẹ́ta ní nǹkan àwọn èèyàn ti ti gbowó kò sí pé wọ́n dòwó padà wọ́n ó se sùúrù wọn bá tí wọ́n bá rí nǹkan tá fi fílẹ̀ fáwọn méjì àwọn mẹ́ta àwọn mẹ́rin tí bá wọ́pọ̀ torí pé a ti sé lórí al'aglab wọ̀n nádir láhùkúmọ̀ in tó wọ́pọ̀ jù láti ṣiṣẹ́ ilé ní ní sókí ìbẹ̀rẹ̀ ẹlẹ́kejì nípa pé iṣẹ́ tóbìnrin bá kú tó fi dúkìá rẹ̀ ogun yàbó sọ pé kò sí bó tilẹ̀ wò ó burú tó ipe kankan wà tí ó fi ní kọ́kí ọmọ kíyàwó ọmọ jẹ ogun ọkọ rẹ̀ kò sí àyàfi tí máa ní rùbá wà ipa àtórí pẹ́ ní kan wà ń bẹ́ ní òjòjògún kò sí léun kò sí hajjúbù bí léun ṣùgbọ́n ọkẹ̀lẹ̀ ní hajjúbù nùkùsọ́n kò sí hajjúbù irman kò sí pẹ́nìkan ní ọwọ́ akọjínà rẹ̀ láti mọ́ jogun hàn akẹ́lẹ̀ rẹ̀ pé torí lágbádá wà in tí ó jẹ́ dínkù pàṣẹ́ntéèdì rẹ̀ tí ó ní dínkù àmọ́ kìí ṣe pé ìtòsà kò ní ní àyàtí tó bá jẹ́ pé àwọn nǹkan condition mẹ́ta tí kọdínáyà àti jogun bá wà lára rẹ̀ wọ́yẹ́m náà ṣọ́ksà mìíràn mìíràn fi wà ìdàtún mìíràn ìlàlẹ̀ ìsàláàtì rẹ́kùn wa kọtìlùn wa tìláàkù dínì fọ́fà falẹ́sẹ̀ ṣọ́kù kálí yàkìní àfáàní nǹkan mẹ́ta ní kọdínáyà láti jogun wọ́yẹ́m náà ṣọ́ksà mìíràn mìíràn fi wà ìdàtún mìíràn ìlàlẹ̀ ìsàláàtì rẹ́kùn ẹrú ẹn bá wà lòkù ẹrú kìí jogun torí pé tá a bá fún lógún kó mọ́ àkàdá dúkìá nù kí ní jẹ́pá àdá dúkìá nù òun àtẹ àwọn àti tó ní ìgbólówó rẹ̀ lónìí wọn àníkò lógún rékùnù akọ́tìlù àbíkọ́ jẹ́ pé ẹni ń lọ pa ẹntà afẹ́ jogun rẹ̀ lápòjú èkí wọ́n mú kí èsì wá pé ìyàwó ló bínú kó torí kó rí fọ́tò kan nù kí ní ọba pọ̀kọ́ wọ́n pa òun ọ̀pá òun wọ́n padà dálẹ̀ ọ̀bẹ́lì wọn dálẹ̀ ọ̀bẹ́lì okò lógún àbọ́kọlọ́pá àyàwó rẹ̀ mo rò pé eléhùn sábàbí tí ò fi ní jogun ara wọn wọ́kìtì láàbìdí ní abẹ́sìn wọn yàtọ̀ ìkánṣe ìsìláàmù kò ṣe eléhùn ò fi ní jogun tí ọba ti síkan nù ni tí obìnrin bá kú kò bímọ èyàn ní pé kò lọ́mọ tó wà láàyè nígbà tó fi kú ọmọ láàyè ọmọ ọkọ rẹ̀ tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ní àbọ́mọ ọkùnrin mí èyí yóò jọ sá lọ́mọ tó lọ́mọ ìdá kan one over four ṣùgbọ́n ọba lọ lásìkò tó tayé lẹ̀ wọ́n sọ ọba lọ́mọ láàyè kí é pé o ó lè bímọ kọ́ mú ti kú bi bímọ mẹ́ta gbogbo wọn ti kú ní báyá yà dágbà tí ó kéré kọ rẹ̀ ó ti àwọn gbogbo àwọn ọmọdé ti kú sí ọkọ rẹ̀ ọ jẹ dúkìá rẹ̀ ìdajì dúkìá tí ò kò yọ ọkọ dúkìá kan àwọn ló kù nú àwọn so láwọn òbí àbí bẹ́ẹ̀ àbí láwọn ẹ̀gbọ́n láwọn àbúrò ọwà lórí adáwọn tàà pẹ́ ní hawaii lẹ́yìn àwọn òṣùlù rẹ̀ aláwọn hawaii ilẹ̀ gbogbo ẹ̀ láwọn olùmọ́ kọ́ sí wẹ́wẹ́ ìbéèrè ogun gbà mí kẹsì bá wàmọ̀ sí lérò bẹ́ẹ̀ lójú bẹ́ẹ̀ sì béèrè ní tó bá jẹ́ pé ogun wọn fẹ́ pín in reality àwọn ìbéèrè tí wọ́n béèrè pọ̀ torí pé ẹ̀kọ̀ọ̀kan bímọ lásán kìí ṣe náà ló ti túmọ̀ rẹ̀ tòkò bímọ sí lágbájá wà ta ló kine kí ni lágbájá jẹ́ sí gbogbo èrò làwọn wọn fún tó ṣe ìtọ́kàn máa wà ní tọ́ bá ti lọ́mọ wàhálà ma dínkù pàápàá jùlọ ọmọ ọkùnrin torí pé a síbú lòun bọ́mọ ọkùnrin nìkan bá jò nìkan lọ́wà yóò gbogbo dúkìá sẹ́ kọ́bọ́kùnrin nìkan